kí àwọn ọdẹ ń ẹ jẹ́ wọ́n yan méjì nù wọn kí wọ́n wá sojú wọn mọ̀ bọ̀. méjì péré ni kò gbọdọ̀ ju méjì lọ o. ó yẹ mọ̀ bọ̀. ẹ gbọ́dọ̀ kí ló ń ṣe yín. kí ló dé kí ló le tó tó bẹ́ẹ̀. kí ló dé kí ni gbogbo wàhálà tẹ́ ń fa ìbáyìí kí ni tẹ́ ẹ wá kóra yín sísẹ́ ẹ̀ mọ̀ pé tẹ́ ẹ fẹ́ ṣe ìléwu fún lu ni. àti pé ah. so le tó bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀. Ah, ẹ wá ń fẹ́ gbé òkú wọnú ààfin ah. nílẹ̀ Yorùbá ẹ mọ̀ pé aburú ni máa ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ ni. Eh, ṣé fún àwa àbí fún ẹ̀yin irú ìbéèrè wo nu ẹ̀yin náà mọ̀ pé torí ọba ni abẹ́ ewo. ṣé nítorí adégòkè. sẹ́kọ̀ ah, ah, tó torí ni ọ ah, ṣe ń sọ̀rọ̀ báyìí kí ni tó le tó tó bẹ́ẹ̀ gan. àṣẹ bàlújẹ́ mọ́ wa lórí ni kí ni ọ̀dà kílẹ̀ ń dààmú sí báyìí. ẹ ṣeun ọ̀kẹ́ nu wa ló sùn làásìpa rẹ̀ àwọn jàǹdùkú wọlé tó àwa wọ́n pa méjì nù wa níbi agbẹ́ ti ń sẹ́yìn lọ́wọ́ ní kábíyèsí ti ní kí àwọn ọlọ́pàá fi kélé òkú gbé wa wípa àrídìí òru ọ̀dà ẹ wá dúró ẹ jẹ́ wá sọ kẹ́ni kan fún yín wọ́n ní bí ẹnìkan bá ṣe burúkú tẹ́nìkejì bá ṣe burújà ẹni bí di méjì ni ẹ̀yin ẹ̀ṣẹ́ jẹ́ ká wọ̀ pé ẹni tó ṣe ti ọ̀dà kí gbogbo ọjọ́ bá wí. àbí. ẹ jẹ́ sòdodo fúnra wa ah. kábíyèsí náà ìgbà tí fẹ̀sùn ìrédè òru ọ̀dà báyìí ni. Ah. ẹ fi èdè nu ẹ̀yin ọdẹ ẹ̀yin náà láláàbò wa tá a gbójúlé. àbí. a gbọ́dọ̀ jẹ́ kíyàwó jẹyìn ẹ wá fi èdè nu ẹ má bínú ẹ fa ọ̀rọ̀ ilé mi àti kejì mi lọ́wọ́ a sì yanjú gbogbo rẹ lọ́dọ̀ ọba. ẹ wo n tẹ́ ẹ mú tó léwu àwọn ò sì ojú ẹ ní ẹ̀yin làwọn ò sì gbẹ̀yìn jà àbí. àfàró àfàkàn àfàró àfàkàn ẹ wo ẹ̀yin ni a fi ọ̀wọ̀ ẹ fún àti ọlọ́run ọba ẹ bá kábíyèsí sọ̀rọ̀ kọ́ gbọ́ dáadáa. ẹ àwa náà ti mọ̀ ẹ ṣeun ẹ máa kó àwọn ọmọdé yòókù ẹ máa lọ.